bá amúrágbà tàràgbà bá amúrágbà tàràgbà bá afágbàlagbà mẹ́wàá ní ìgbà àgbà bẹ́ẹ̀ sì ní tán mú lélẹ́ aláàgbà ìgbàlálù ẹnìkan òkùnkùn nílò ilé ayéjá ojúmọ́ re ó ń tẹ̀síwájú nígbà àti sáà tá a wà yìí lórí ètò ilé ẹ̀ka ká tó ṣe gààyà aṣàlàyé wípé àlejò ń bẹ agodo lórí ọ̀rọ̀ ti amúlùúdùn àti ìdánilárayá tàmúwá lónìí entertainment ẹyin ẹni mojú ògùn báyìí ní pàbínírè o bẹ́ẹ̀ ni ìdí èyí rè tá a fi lọ wọ́ ọ̀jìnmí olórin Eh, tó jẹ́ pé àwọn náà wà nínú iléeṣẹ́ yìí industry bó ṣe máa ń pè é lórí ọ̀rọ̀ amúlùdùn àti káfí orin dá wa lára ìyá gbọ́dà káwá ṣàlàyé torí pé ẹnu oníkàn báyìí láti gbọ́ kọ̀ọ̀hún ẹnu ọlọ́fà òun láti gbọ́ mọ̀tá àlejò wa lórí ètò lónìí ọjìmí olórin ni wọ́n eh, jùjú làwọn máa ń kọ eh, bẹ́ẹ̀ ni jùjú àti highlife àti gbósù gbogbo ẹ̀ náà ṣe kí ni ó wọnú ara wọn ni àlejò ń bẹ ilé agodo pẹ̀lú wa táwọn jọ máa fọ̀rọ̀ jomi tó rọrọ̀ bó ṣe ń ṣẹlẹ̀ ibo gan ni wọ́n ti rò pé ọ̀rọ̀ orin àti amúlùdùn lápapọ̀ eré orí ìtàgé ìdẹ́rìnpòṣónú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ọ̀nà wo náà rò wípé iṣẹ́ lè gbabẹ̀ jáde ìyẹn employment generation fún ìjọba àti wípé bó gangan níjọba ṣe lè máa pawó wọlé láwọn sáà bẹ̀rù ọ̀làdíyàpọ̀ ẹ̀kẹ́lù lórí ètò lẹ́nìí tá a lálejò wa ọ̀gbẹ́ni adéoyè emmanuel adeleke mo kí yín o ẹ káàbọ̀ sílẹ̀ agodo ẹ ṣe olóòtú ẹ bá a káwọn ara lé dáadáa orúkọ mi ni Emmanuel Adeleke Adeoye mo jẹ́ gbajúmọ̀ olórin ní Nàìjíríà. Hmm, ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí i ẹjẹ́ àti ibi pẹlẹbẹ mọ́ọ̀lẹ̀ jẹ tá ti amúlùdùn lórílẹ̀‐èdè Nàìjíríà níbi tá a bá dé dúró lónìí ṣé ẹ rò pé à ń ṣe tó bó ti tọ́ àti bó ti yẹ àti pé ṣówó ń wọlé gidi bó ṣe yẹ kó rí àti bó ṣe rí láwọn òkè òkun. owó wọlé but kò ṣe bó ṣe yẹ kó rí hmm. ló ṣe ń wọlé. Hmm. ẹ ṣáà wò. torí pé kí ni ẹ̀tọ́ tí àwọn tó wà lókè òkun hmm. tán fún àwọn tó ń ṣe eré báwa ṣe ń ṣe ní ọ̀hún yẹn tíjọba fún wọn tó ti ó ń jẹ́ kó wọlé fún àwọn dédé. ẹ̀yin ò nírú àǹfààní o. torí pé kí ni but nílùú irú ìlú táwa wà àárírú àǹfààní yẹn àárí jẹ. bí irú ẹ̀tọ́ wo lẹ ń sọ yìí. so ẹ̀tọ́ tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ ni wípé okay now àwọn tó ń act kásá pé àwọn tó wà ní movie industry mm. tẹ́ bá dé ìlú Amẹ́ríkà ẹ máa rí pé ó ní àwọn ibì kan tó jẹ́ pé wọ́n separate fún àwọn nǹkan báyẹn tó yẹ pé ìwọ tó bá fẹ́ lọ tó bá fẹ́ lọ ṣe kí ni tó bá fẹ́ lọ ya fíìmù ń bẹ̀yẹn ó ní nǹkan tí wàá san mm. fúnjọba ó ní tí wàá san fúnjọba mm. but ní ìgbà ààrí àní òun ni ò jẹ́ kó jẹ́ pé nípa nǹkan táwa náà ń ṣe ní ìgbà kíjọba náà lè benefit láti ara ẹ̀ hmm. because torí pé individual tí là ń ṣe. ó dáa gbogbo àwọn ẹ̀tọ́ tẹ́ ẹ ní àwọn ilé orí ìtàgé àwọn olórin àwọn amúlùdùn wọ́n ń jẹ ní ọwọ́ ìjọba Amẹ́ríkà ǹjẹ́ ẹ̀yin lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀yin olórí orí ìtàgé ẹ̀yin olórin ǹjẹ́ àwọn ètò kan ti ẹ̀ wà bí àbájọṣepọ̀ àbí tó wà láàrin ẹ̀yin tẹ́jọ́ ń ṣe iṣẹ́ àtijọba títí tíjọba náà fi lè mọ̀ pé irú àwọn nǹkan báyìí ó yẹ káwọn ṣe fún yín ǹjẹ́ ètò kọ̀ọ̀kan wà rárá tí mo bá sọ pé ètò wà tí mo bá rẹ̀ tó sọ pé kò sí mhm. kò sí ibi tí èèyàn bá rí dé ló mọ̀ ló mọ̀ so nǹkan tí mo lè sọ nípa ẹ̀ ni pé nǹkan táwa táwa náà ń ṣe really ẹ̀bùn tiwa làwa náà exhibit fáwọn káyé lè mọ̀ ṣe kọ́ lè mọ̀ but there are some areas tó jẹ́ pé tí àwọn ìjọba fúnra wọn bá nídìí wa wọ́n máa ń pè wá mm. pé ok o a fẹ́ ṣe àwọn nǹkan báyìí ẹ̀yin tẹ̀ wà ní láyìn bàbá ẹ̀ ẹni kẹ́ wá bá wa ṣe mm-hmm. from those parts táwa náà take fún ọ yẹn èmi náà wò ó pé ó yẹ káwọn náà lè wò pé àwọn people yìí wọ́n ní ìdí help tiwa mm. fún wa káwa náà lè rẹ́ńdà. Eh, ẹ ẹ ṣe àbí àbí ọ̀rọ̀ àjòyè mm. ṣé ẹ̀yin ìwádìí pé bí nǹkan ṣe tọmọ tó bá ṣípá nìyẹn ń gbé tí ẹ̀yin ò rẹ̀ ìwé wà lérò pé bóyá torí kò sí ẹ bóyá tí ò bá sí ètò kíkẹ́ ẹ sọ fún wọn pé nǹkan báyìí lẹ fẹ́ omi pọ̀ lámù. ó ti happen ó ti ṣẹlẹ̀ ó like two or three times tó lẹ́kọ̀ọ́ ẹ máa gbọ́ pé àwọn bóyá àwọn tó wà ní movie industry mm. tó máa lọ sí ọ̀dọ̀ àwọn ìjọba pé nǹkan báyìí ni kí àwọn náà ní ìdí pé kẹrin máa ṣe fún àwọn náà but nígbà tẹ bá ní tí bàbá ọmọ bá ń lọ bá bàbá pé bàbá ẹ ṣe nǹkan báyìí fún mi tí bàbá bá dẹ̀ ní pé òun ò tí ì ní agbára láti lè ṣe ìwọ̀nba tágbára ọmọ bá dẹ̀ ká a máa ṣe kí ni òun náà máa mánéjì tó bẹ́ẹ̀ ni. ó dà ẹ ṣeun àlejò wa mo kí yẹn kú ohun látàárọ̀ ẹ já wo ti ọ̀rọ̀ ti àwọn amúlùdùn entertainment industry iléeṣẹ́ yìí lórílẹ̀‐èdè nàìjíríà ǹjẹ́ rò pé bóyá ó lè ṣe àwọn tí ó jẹ́ ọ̀nà láti máa dá iṣẹ́ lẹ̀ fún àwọn ọ̀dọ́ lórílẹ̀‐èdè nàìjíríà tẹ bá rò pé ó ṣe é dá iṣẹ́ lẹ̀ fáwọn ọ̀dọ́ ọ̀nà owó lẹ́wọ̀ pé ó lè jẹ́ kí àwọn ọ̀dọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní rí iṣẹ́ dáadáa ṣe lórílẹ̀‐èdè nàìjíríà. ọ̀nà tí àwọn ọ̀dọ́ fi lè máa rí iṣẹ́ dáadáa ṣe pọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà. Hmm, ní àbúta abala tàwọn amúlùmí. ok káfí wò ó pé àwa tá a wà ní láyàn rẹ̀ di mo ṣùgbọ́n àbáyẹ̀sìn olórin ni mí mo hmm. ń kọrin jáde. Mm Okay. apart from Kuboya, Kuboya, pé bóyá mo play live band hmm. ẹ mọ̀ pé àwọn kan tún ṣiṣẹ́ lábẹ́ mi náà for that place so bóyá ó máa níbi tẹ́ pé èmi náà máa jẹun kánúdé gbogbo àwọn àgàlú tí máa jẹun tí máa jẹun tí èmi náà máa jẹun kánúdé èmi náà máa wò pé mo lè set up studio fúnra mi hmm. Hmm. tí n bá set up studio yẹn màá tún láwọn èèyàn tó jẹ́ pé ẹ máa gbà síṣẹ́ bẹ́ẹ̀ mi ò lè máa kọrin kí n tún máa jẹ́ producer bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ sìn so màá tún gbà àwọn èèyàn màá tún gbà àwọn èèyàn pé ok o nínú láì tí mo tẹ àsìpé láì tẹ̀yìn wà lélẹ̀ hmm. ẹ̀yin ẹ̀ di láì báyìí mú hmm. Hmm. tèmi kọ́ máa mọ̀ wípé èyí máa máa compose orin èyí máa máa produce the mi ni so another way ta tún lè ṣe kí ni káwọn èèyàn tún ti fi benefit láti máa rí ṣe yes àwọn cinematographer wà audio ó ṣiṣẹ́ ẹ̀ díẹ̀ so tí ok àwọn amóhùn olùdó lẹ́yìn náà tí ìlú tẹ́yìn ọba ó tẹ́yìn ọba pé àwọn àwọn ò lè débi ìbí nínú kan lẹ́yìn tí ń ṣiṣẹ́ káwọn náà tó débi. ó dà ẹyin tábà wá wò ó báwòdò bá ń ríṣẹ́ níbẹ̀ yẹn ẹbí fẹ́ ká wò ó torí bá a ṣe ń ta ká máa tọ́ ni kí lè rò kó jẹ́ àwọn ìṣòro tó wà nínú indọ́sítírì yìí yẹn ní ti àwọn amúlùdùn kí làwọn ìṣòro tó wà tó jẹ́ pé ó lè máa jẹ́ kọ́nù kọ́ pàápàá jùlọ fún àwọn tó ṣe ń dìde lẹ̀bọ̀ ní àwọn upcoming bóyá bí olórin ni o oní sinimá oríta eré orítàgbé ni o àbí àwọn adẹ́rìn kò ṣonú àwọn comedians kí ni àwọn tó máa ń jẹ́ ìpèníjà jù nǹkan tó jẹ́ ìpèníjà hmm. lórílẹ̀‐èdè nàìjíríà yìí hmm. àti dìde hmm. fún olórin kẹjá sọ pé ẹni tó bá sọ pé òun fẹ́ show talent tó wọ́n ní àti mm. dìde nàìjíríà kò easy. Mm. kíwà kí ni ìpèníjà kí àwọn ìpèníjà kí ló tí ò fi. nǹkan tí ò fi rọrùn ni wípé a ní àwọn tó jẹ́ pé wọ́n lè wò pé ẹni yìí ẹ̀bùn yìí ló ní káwọn bá ṣe kíni káwọn fọ́ gbé mm. ó dìgbà tó bá bẹ̀rẹ̀ sí ní forí rọ tó ń fọrùn rọ tó bá ṣèwárí pé ah, ẹni tí forí rọ débi kan débi pé orí yẹn gan ti fẹ́ máa pa ọlọ́run wá gbà ọlọ́run wá gbà fún hmm. òun náà wá ti ń jẹ́ èèyàn bọ̀ díẹ̀díẹ̀ lẹ́sìn máa wá rí i pé àwọn èèyàn wá bẹ̀rù pé ah, ẹni náà dára pé ó ti ń jẹ́ mọ́ àwọn máa ṣèwá rántí pé àwọn yẹ káwọn gbé hmm. but hmm. tẹ́ bá ti rí i pé ẹni tí ní ẹ̀bùn ó ti ń bọ̀ di ẹ̀dẹ̀ rí pé ó yẹ kẹ́ ṣe kí ni kẹ́ sọ́pọ́tì. ẹni pé ọjà owó àwọn olókun ó wà lára àwọn tí. ṣé ṣé ẹ̀yin lérò pé tẹ́ bá léèyàn lẹ́bùn tó bá lẹ́bùn tó fi ẹ̀bùn rẹ̀ tó fi wà tó fi dúró sílé mm. ta náà ló fẹ́ rí èmi lérò pé tí wọn bá lẹ́bùn náà ẹ̀rọ ìsọ yóò bẹ̀rẹ̀ láti bi kékeré yóò mọ̀ forítì forítì forítì mm, mm. náà ni kó tó di pé ẹni tí ó bá ràn lọ́wọ́ yóò dìde àbẹ́ ẹ lérò pé ẹ láti gbà pé mo bá tẹ àbọ̀lọ̀ mi yàrá tó yá ọmọ ẹ̀wọ̀n náà gbọ́dọ̀ sípa kó náà bá ṣe nǹkan àbí. ẹ ọ mo gẹ́ẹ̀tì kan tẹ̀sán ẹ ṣe but ẹ wo káàpù tó gbóyàn rẹ̀ nígbà tẹ ẹ pè mí hmm. kí n wá bá kí n wá sí ìgbà yìí hmm. Hmm. láti jẹ́ abayẹn sọ̀rọ̀ lórí ètò bíbà ṣebí owó mọ́tò ni mo ní sẹ́ni tó jẹ́ pé ó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ tí ò ní anybody tó lè ṣe tí ò tí mọ bó ṣe fẹ́ jẹun ṣé é lè pé kó wá ìgbà kó wá sọ̀rọ̀ tẹ bá pèèyàn pé kó máa bọ̀ kó máa bọ̀ láti odidi Badagry wá sí ìgbà wá sọ̀rọ̀ báwo ló ṣe fẹ́ dánwó látọ̀hún yẹn wá sí ìgbà ẹ ṣe wọn àlejò wa bàbá wò ó láyé òde òní tá a wà yìí eh, ẹ̀rọ ayélujára Instagram ní YouTube ní káàkiri àwọn èèyàn ń lò ó láti rí i pé àǹfààní àtàgùn táwọn ní wọ́n ń fi hàn káàkiri kí làwọn pàtẹ rò pé àwọn tó ń dìde lẹ́bọ̀ tí wọ́n lè lò kí làwọn eh, èyí tó jẹ́ àǹfààní tí wọ́n lè jẹ láti orí ẹ̀rọ ayélujára yìí nípa fífi ẹ̀bùn tọ́lọ̀ fún wọn. ẹ ká dúpẹ́ lọ́wọ́ ilé ayé tó ń sún hmm. Hmm, síwájú sí hmm. àwọn nǹkan tó tún ṣẹlẹ̀ ẹ̀sìn ó ń dùn mọ́ wa gan fúnra wa nínú torí mo rántí àwọn ìgbà kan tó yẹ pé tó bá fẹ́ tó bá fẹ́ pe ok olórin ni ẹ́ o ti lọ sí mo ti lọ bá mákẹ́tà kan nígbà kan tí mo sọ fún ah ẹ sà mo fẹ́ kẹ́ bá mi mákẹ́tì orin yìí that was two thousand and eight ó sọ fún pé ah ó ní tí mo bá ti lè kọ style yìí tí bá lè kọ style yìí lòun tó lè gbé mi hmm. mo ní style yìí tẹ́sọ yìí tó jọdọ kí n kọ style yìí kẹ́ tó lè gbé mi hmm. but nísìn tó jẹ́ pé àti láwọn social media ìwọ tó bá tọ́lọ́n bá fún ẹ hmm. láǹfààní tó bá lè bóyá o lè ráyè ṣúti fídíò kan àbó ń lọ sí show nísìn o lè pè sórí Instagram Facebook from there o lè ráwọn èèyàn tó jẹ́ kó ọ́n máa pè ẹ́ Mm. Mm. ok wá mm. wá play fún wáyé báyìí o track kan tó o ṣe from that shows tó bá ń lọ wàá lè ṣe kí ni wàá lè tẹ̀síwájú kúrò bẹ́ẹ̀ so ká eh, ọlọ́run tún wá ẹ̀ eh, bọ́lọ́run ṣe tún wá jẹ́ kó wá easy fa kò dàbí gbà yẹn fáwọn bàbá àwọn bàbá aláwa gbà yẹn àwa ní social àwa tún ní social media ń sìn sójú kádúpẹ́ kádúpẹ́ fọlọ́. lẹ́nu kan dé eh, ẹ̀rọ ayélujára ó ń ṣe àǹfààní lọ́pọ̀lọpọ̀ láti láti ọ̀dà ẹ̀ ṣe ẹ̀ tábà tó wà wù láti ibi ẹ ò ẹ̀yin olórin ẹ ká sọ ẹ̀yin olórin bẹ́ẹ̀ náà ni àwọn eléré orí ìtàgé náà iye hmm. ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà la máa ń gbọ́ ìjà ọ̀rọ̀ mákẹ́tà tẹ mẹ́nu báwo ló jẹ́ kí n fẹ́ béèrè ìbéèrè hmm. ọ̀rọ̀ máa ń gbọ́ ìjà mákẹ́tà hmm. promoter òun ta késẹ́ẹ̀tì mi àtẹ̀yìn tó pòdúsì ó tajà mi kò fún mi lówó ó tẹ bá dẹ̀bẹ̀rẹ̀ mákẹ́tà náà a ní à owó mi ni mo fi ṣe òun tá àtijọ́ tó ẹ làwa lọ́jẹ̀ làwa lọ́jẹ̀ ọ̀rọ̀ mákẹ́tà ọ̀rọ̀ mákẹ́tà mákẹ́tà hmm. àtòṣèré ọ̀rọ̀ wa dàbí tọkọ-tìyàwó ni hmm. ẹ ṣáwò hmm. ọkọ tó bá ní òun fẹ́ fẹ́ òun máa fẹ́ yàwó àwọn ò ní jà táwọn àfikún Hmm. so possible kò ṣeé ṣe oh, oh, oh, kò ṣeé ṣe so nǹkan tó wà lọ́rọ̀ wa ni wípé kò sí bí mi àti ṣe máa máa daṣẹ́ papọ̀ hmm. tí mi ò ní máa wò pé bóyá ṣé kò ṣe pé ẹ ti jẹ jù mí lọ ẹ ti jẹ jù mí lọ so ìyẹn normal thing ni láàrin wa hmm. pé marketer àtolórin pé wọ́n ń jà normal thing ni. Hmm. ó dà ẹ ṣeun àlejò wa ẹ wo ẹ̀yin wa nulẹ mo bẹ́ẹ̀ ń gbádùn wa bá a ṣe yọ lẹ́sẹẹsẹ lórí ọ̀rọ̀ tiẹ̀ amúlòdùn ní orílẹ̀ nàìjíríà yẹn entertainment àti bó ló ṣe lè dòwó fún ti olórí tẹlẹmù làgbé wá sórí ètò lẹni ojúmọ́ rẹ ń tẹ̀ síwájú ẹjẹ àdókèlà ọ̀tá bá padà dé hmm, ìbéèrè sì wọ tàfẹ́ béèrè lọ́wọ́ àlejò wa bó o ẹ kú kàlẹ̀.